bàbá mi kí ló ń jẹ́ àjẹsára covid-19 ṣé àjẹsára yìí dára báyìí àwọn owó gan-an ló kún ojú òṣùwọ̀n láti gba oògùn àjẹsára yìí. ikú tó sán tí a pín náà tẹ̀ mọ́ ètò ń pọ̀ bí fọ́n mọ́ ìsà ìtí ẹsẹ̀ pín náà tẹ̀ mọ́ ètò ìfọ́n náà wá sí àwòrán mi àmàdìdì ìkẹ́mẹ́dì èrì wa mọ̀ kẹ́ẹ̀. 야호 캔엔 뭐 익비엠이 워이시엔 어 익비엠이 까이닌 이바 또유 뭐야 뭐 또유야 리푸이 원뭐 익비엠이 사 이따 lọ́kọ́ mọ̀ ìyá mọ̀ ètò rẹ̀ àrí tó inú àmọ̀ mi inú ìwọ mọ̀ àfúrínì ìtún nọ́mọ̀ ìtẹ̀mí àmọ̀ ìṣe jẹ́rúbọ̀ ń mọ̀ kàbọ̀ àmọ̀ ìyá mọ̀ ìjẹ́rúbọ̀ ń mọ̀ ìdúró. One Wammogen kpɔsese kame e sãã afu ri nu an afu ri tie, yaa wumɔ ye dzɛd.